Hey, soft babes. Aso Everything is soft. Hey, hey, gege. Gege. No, they talk. I they feel you. I they see you. I'm so guy. You come in, you when you come in. Alpha, ọ̀pọ̀ lọ́wọ́ You know, go easy o. Ah, kí ló Alpha now, baby, me and you TDB, how you go be? Everything soft. TDB. Mm-hmm. TDB. Okay. Bá sọ̀rọ̀ you. Say less. 150k flat. 150. Okay. 150. ẹ ṣó kéré ni bébì. 150. jẹ́ ọkọ̀ bá ẹ jẹ́ pẹ̀lú 150 péré. lọ́mọgbọ́mọ lélẹ́yìí o. Hello. 150. Hello farabalẹ̀ ah mo ti mọ orin ten k náà mi ń gbèrú ẹ̀. ẹ ó tẹ́ mi lọ́rùn. wèrè wèrè fáfà náà bébì. àìdè o. ẹ dúdú bíi kóró iṣẹ́ àwọn tí wẹ̀ tó ń dọ̀ ọ̀wọ́ náà pọ̀ lọ́wọ́ yìí àfọ̀ àlàkájọ máa wà. má dá lóhùn gbọmọgbọmọ lélẹ́ one fifty. ẹyin ni. ẹlò yìí lọlẹ̀ máa la ọ̀dẹ̀ àtàrà jínú. wọn lẹ fẹ́ rí ní oògùn owó yín ah, ẹ kò sókè rajà ah. ẹ pàṣẹ fún jà lọ àìsàn ẹ fẹ́ ká pariwo lẹ́yìn lórí ni. kò ah, sókè rajà abẹ́ gbọ́dọ̀. ẹ salt. ẹ salt. àwọn aláwọ̀ yìí dìde àwọn aláwọ̀ yìí dìde. ó ní ìrìnsì wa just go jọ. àwọn ọmọ tí wàá. ẹ mo ti wà níbi tí àbẹjú efun mi tó lóun ti máa ń gbọmọ yẹn ẹ bẹ mo wà oh ẹ mo tiẹ̀ ti rọ ọmọ kan ó ṣe dáadáa màá pẹ́ padà nísìnyí gbọ́ màá pẹ́ padà ọmọ ẹ lè mm. ló ń ṣẹlẹ̀ ó pọ̀ o nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó o ẹ̀bọ̀ ilé lèmi máa ń gbólóṣó lọ màá tẹ̀lé mi lọ màá ṣe nọ́mà máa wọ̀rí i will do you well. bala ṣe máa kúrò ń bẹ̀. Ah, ọlọ́kadà ni àwo ó máa débi nísìn tí ó pẹ́. abẹ máa fi ṣe two sub ni. ẹ à ìyá ẹyin ti gbó ti yọ ẹ àwò. kí ni mo fẹ́ ṣe báyìí ẹ gbà mí ṣé tèmi ò wá bá mi báyìí àwọn onímọ̀ la fẹ́ kọ sí gbẹ̀dù ilé báyìí àwọn máa kọ́ nínú ìlú kẹ. hello. mo ń gbọ́ ẹ Donald. Fẹ́mi tèmi ti bá mi mi ò rí ìkankan gbogbo àwọn tí mo rí bí embarrassment bí wàhálà ló bá dé. Hmm, bọ̀dúnà kò sí nǹkan tá a máa ṣe kò sí nǹkan tá a máa ṣe onídàá ti ṣe nǹkan tó sọ onídàá ti wà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni má jẹ́ kó sú ẹ báyìí. ìwọ náà bá mi tẹ fóònù yẹn ó lè ráwọn ọmọ tí ò mọ̀ rẹ́rìn yẹn ọmọ tí ò wúlò fún ẹ tí ì ṣe tẹ méjọ kínní bá mi wá ọ̀nà soft káfí yẹn náà. àmì ah, ìwọ̀n kan tí mo fẹ́ ṣe ibo ló wà báyìí mo ti wà lọ́nà létí tí mo páàkì ni mo rò pin báyìí mo páàkì ni mo rán dífẹ̀tòfẹ̀tò ni gbogbo àmọ́ orí ọ̀kadà mo ní kó bá mi dá dúró ó ti wà lọ́nà ilé ẹni kí ló ti wọ́n ń pè mí lórí fóònù má bọ́n lè nà òun tó bá dé lẹ́sìn àmọ́ mo wá ẹ máa sọ ọ̀tá máa ń bá everything ṣe máa wà ókè èyí tó ń pè mí lórí fóònù ìgò ń waste time we don't have any time o don't have any time kankan mọ́ o. ẹ ẹ jọ wọn náà bá mi tẹ fóònù mo ti ń bọ̀ bá ń tẹ fóònù díẹ̀. hello. ah ìyàwó ilé ilé ìmàjẹ bá ń tẹ fóònù bá ń tẹ fóònù bá ń tẹ fóònù bá wọn contact àwọn ọmọ yẹn bá wọn tó bá wà ẹ mo ti ń bọ̀ mo ti ń bọ̀. all right all right i'm waiting mo ti fẹ́ lọ sùn gan tẹ́lẹ̀ máa dó díẹ̀ àbí kí ni ó ti wà lọ́nà tó ń pè mí. àǹtí ẹ bá wa sọ̀rọ̀ ojú ò lè rárẹwà kó má ṣe sísì kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ah, ah, kí ló ṣe kí ló fẹ́ kún àti ah, kí ló ṣẹlẹ̀ bó lẹ lọ ní táìmù yìí. àwọn ilé ayé yìí ti sú mi kí ni kókó mi lórí ilé ayé ikú yá jẹ́sìn lọ kí kúkú lọ para mi kí lọ lọ́sọ̀nà. no no no no àǹtí ẹ má ronú báyẹn ẹ wo bí kóńkó jàbílé kálukú ló ní ṣe tiẹ̀ ilé ayé ta wà yìí oníkálukú àbí tiẹ̀ lára ni tẹ bá ló pọ̀ lọ́dọ̀ yín ó pọ̀ sí lónìí ju tọ̀dọ̀ yín lọ ẹ wò ó tẹ́ ẹ bá wá sọ pé suicide lè fẹ́ kọ̀ méjì ẹni tó bá parí ní ayé a tún máa gbèpè lọ sọ́run wọ́n tún máa fi pọ̀ sọ́nà ọ̀run ni ìyẹn á jẹ̀bi láyé á tún jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run ẹ má ṣe báyẹn àǹtí whatever tó bá ṣẹlẹ̀ ní ayé solution kan wà tí mo ṣáà mọ̀ dialogue ni tí mi bá lè solve problem yìí mo lè prefer solution ṣe má ronú báyẹn má ṣe ṣìyàrá jọ̀wọ́ fọlọ́run bàbẹ̀ yẹn ẹ jọ̀ọ́

mo lè gbé débi tẹ máa wà lálẹ́ tẹ̀lé rọrùn àṣìf ẹ a máa máa sọ mẹ́ta ọlọ́mọ fi bẹ̀yìn ẹ ní ṣàgbákò ah ọlọ́mọ máa yẹ ká ẹ ẹ máa bọ̀ ẹ jọ fọlọ́mọ bá bẹ̀yìn ni ẹ jọ. let me just go i'm tired i'm tired. yíyàwó olùwà tó ń gbó ẹ wò ó ṣọmọ olókùn bẹ́ẹ̀ ni a ò ní í sí pẹ̀lú òkú ẹ̀ ẹ ṣe sùúrù. <laughs> ẹ pẹ̀lẹ́ àti ṣebí ayé some things plenty things are ẹ Calm down. down, sir. Wà á ti kalẹ̀ jọ wá. Excuse me, come please. Ọ̀rẹ́ mi eh, ni ọmọ mi tẹ̀. Ọ̀rẹ́ mi ni. Wọ́n bọ̀ wọ́n wọ̀ yìí. Wọ́n gate. kàwé. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ní ọsì ìsẹ tókàn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ díẹ̀ pẹ̀lẹ́ you're safe trust me you are good guys this is where I live as you can see so kò sí nǹkan tó máa everything is soft ó Oh, yeah kí ni kí wọ́n fà ẹ́ ló máa fẹ́ jẹ. no i'm fine for now. no my bad kò yẹ kí n bèrè pé kí ló máa fẹ́ jẹ apparently yẹ kí mi kọ́ mọ̀ kó máa need oúnjẹ need refreshment gbogbo stress to go through yẹn. no i'm fine just so, tired. no you will relax you be so. Oh, however this is my friend uh, Femi my guy we do everything together it's my guy. ọ̀gá ṣe wa ok. ẹ kalẹ̀. àlejò wa ni. àlejò wa ni. àlejò wa ni. jẹ́ kí n rí ẹ. oh okay, bọ̀ bọ̀ very me so jẹmẹ again nǹkan tó so anything chill kò fi chill ṣòye ẹ feel free wo tv tó bá wọn ilé ìlú wa o gbọ́ pẹ̀lẹ́ it is well eh? everything kí mo pe soft pàdé ẹ. Ah, eh. ibo ló ti rí ìyàwó níyàwó ó rí wedding ring lọ́wọ́ ẹ̀ complain bá mi yí ọlọ́run ọba lógo ni ibi tí mo hmm. fẹ́ gbin obì sí ibi ìbàdàn wo lálẹ́ wù níbẹ̀ ah, mo ti lọ club mo ti tọ̀nà wọlé ifá mo tọ̀nà sí cup lásán láì sọtí mo tún kò bẹ́ẹ̀ mo tún gba láwùjọ kan lọ mo tún bẹ̀rẹ̀ sí ní gbé ọtí wọlé mo ṣe àlàbọ̀lẹ̀ gbogbo wọn tí mo kọ́ ló sí wọn kàn ń gbọ̀n ni àbí ẹni pé ṣù tẹ̀lé mi jáde hmm. àwọn kan tiẹ̀ fẹ́ embarrass mi ṣe mo tẹ́ná kó bẹ́ẹ̀ lọ́kìlì fún mi yín bọ̀ lé pé kí n gba kádàrà pé bí adéyàn mo kọ̀ rélé mi tó fẹ́ ọmọba instead kò kú kò kú ẹ useless bó okú ẹ wúlò fáwọn kan jẹ àlù ẹ mọṣẹ káfí ẹ gara káfí ẹ gaba sí ni mo yẹ kì í yẹ mọlẹ ni mo ṣe ara pẹ má give up ìyanu àṣẹlẹ ayé àdá mo ṣe tẹlẹ nu nìyẹn gbàgà òun ló bá adélé ń bi ọmọba pé nǹkan tí bàbá ní wá wá o soft nobody <laughs> on a soft level everything soft. ó rí i pé bọ́lá ń ṣe ṣiṣẹ́ ọ̀nà ara rẹ̀ ìlọ́nà ara rẹ̀ so ìlú tẹ̀ máa waste life wa rẹ̀. ó wúlò owó ẹ̀ máa useless alaya tó pé dẹ́ máa wúlò fún mi. kò sí wàhálà kò sí wàhálà ní ìsìn ìbẹ̀rù kò kí ń ṣe níṣẹ́ o ní tó bá ṣe dókè ni ó ṣe rí i pé mo mọ ẹ wọlé sí i ó lè máa fẹ́ máa fún wọn. o máa tiẹ̀ ti sálọ tó wéèrè owó ló yẹ kí n bẹ̀ wà á máa rànjú wọn máa hàn fún bẹ́ẹ̀ tó tẹ ìgbẹ́ mọ́lẹ̀ sìn aláyé láàmú mọ́ra wọn tó bá ṣe lẹ́lẹ̀ mú mọ́ra wọn kó kọ̀ fi sùn kó fi jí ni o hmm, tó bá fẹ́ jẹun àdáná ìwọ kò gbójú o hmm. lè má bọ́ ta gọmọ sun yàrá ẹ̀ fi mi àti ẹ̀ lẹ̀ gbogbo ẹ̀ on a soft level ọlọ́run bá mi ṣe soft everything soft ni ọmọ bàjá yan ọlọ́run owó bá dé ọmọ ẹ̀hìn mi ẹ̀yìn ni white àwarawa hundred. <laughs> tó dẹ̀ pè mí tó ń sìn ọlọ́run oh perfect wọlé. so just feel at home if anyone ma crash lálẹ́ you understand but if you need anything my city is a kí book. Everything's soft o Only ní problem just take care of yourself when problem ṣe mọ ilé ní ilé What is it? I'm ẹ̀kún lẹ́yìn for safety yeah? okay. and soft All right. feel free You know you ojúṣàánú like I said everything soft. gbé wá sílé. ṣé ìgbà tó wà lẹ́kọ̀ọ́ ṣe yàrá gọ̀rọ̀ ṣùjọ wèrè èmi ò mọ̀ pé wèrè ni kò ṣe wèrè lẹ́kọ̀ọ́. tó báwo lè fi ṣe máa mọ̀ ṣé mi ni mo gbé ni. ìgbà tí mi náà gbé bọ́lé kò ṣe àhán kò ṣe kọ́kọ́ náà kò ṣe bí wèrè tí wàá ṣe bí wèrè máa gbé wálé ni tó ṣe fẹ́ tó nọ́ọ̀mà ni àmì ìwọ̀n pé kò wà rárá ẹ̀. kí ló fẹ́ ṣe sí wèrè kí ló fẹ́ ṣe sí ṣé bó ló ń gbọ́ yẹn abó nǹkan ló ń gbọ́. farabalẹ̀ máa pè wíìrì má jẹ́ kó tún gbọ́ tó bá gbọ́ wàhálà ló dálẹ̀ o lè ní kí n fẹ́ ṣe sí. ó kí ló fẹ́ ṣe jáde. lójú kò tún pariwo ṣé tó bá jẹ́ òun ló ṣe rẹ̀ sí màmá aránjú mọ́ ẹ̀ ni ó lè farabalẹ̀. ẹ kí ló kí ló fẹ́ ṣe jáde. farabalẹ̀ a máa ronú ni ah, ṣé máa wọ̀ pé wíìrì ni màá gbé wálé ni àbí tí mo jẹ tó ń kó ṣé wo ni vet ẹ kí ló kí ló sọ. mo jọ wèrè mo jẹ tó ń kó kí kí ni yàtọ̀ wa tẹ kí lè fi yàtọ̀ síra yín. kí lè fi ṣe fọwọ́ ah o máa ní sùúrù gan o tó ń pariwo yìí farabalẹ̀ gan. mi ì lè ní sùúrù. olúwa ni ajé ẹjẹ ẹ aṣọ mi ló bú sọ o rẹ pariwo fẹ pé bàbá ni ìbèrè bí a bí a ó ṣe ló ṣe lò. ẹ ló ẹ kálẹ̀ ẹ kálẹ̀ sà ah èmi bàbá ẹ wojú fóun Donald ló bá yín sọ̀rọ̀ everything soft Donald ni sà. Donald ò wojú aago rẹ ni ah, kí ló pè mí sí wo lójú oorun mọ́ wa ẹ má bínú pé mo forúkọ èèyàn ní kankan tó ṣẹlẹ̀ ní sá wọn wá fẹ́ béèrè béèrè kan ní sá ẹjọ́ sá ṣé tí wọ́n bá rí ibi ẹni tó rí òfin bẹ́ẹ̀ pé tó ń ṣe bí wèrè. sọ fún pé wèrè ni wèrè. fẹ́mi náà ni òun ni òun ni ẹ sá ṣé èèyàn lè mú aṣọ ṣe é lò. wo kọ́ bá jà lágànná padà rún mọ́ mi lójú jọ kó má jà láǹkànná. ká máa ń wọ. ìwọ lọ́mọ kó lórí aago jọ. jẹ́ bàbá type c ni. bàbá ní kò bá jẹ́ wèrè kó já láǹkànná ká máa bú wèrè. sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀. bàbá àti gbà mú bọ̀ farabalẹ̀ kí ló ṣe bí wèrè báwo ni, farabalẹ̀ má ṣe báyìí mo tún máa ṣẹlẹ̀ hmm. má jà sí láriwo ìyá wa ní yàrá tó fèsì ẹ̀yà kan lálẹ́ lọ́wọ́ àní sùn ní a máa wọ́ọ̀ṣì hmm. hmm. ìwà ti ta ni èmi àti ẹ èmi á sọ lórí ìpẹ̀lú kí wèrè gé mi jẹ kémi náà ni má ṣe báyìí. mi ìrètí. wọ́n frustrate ni ọmọ yìí frustrate wọn náà wà tó àgbọn frustration. wọ́n jẹ́ kí n frustrate yẹn. one night I have gone through a lot ni mo ń sún nínú èsì ìṣàlù má ṣe báyìí jákọ̀ wà bí kakọ̀ máa wọ ọkọ ni má ṣe báyìí mo fi máa bẹ̀rẹ̀ èmi àti ẹ̀. tí bá sùúrù lé pẹ̀lú ẹ̀kú pẹ̀lú bastard. má ṣe báyìí èmi àti kúrè gé mi jẹ́ kúrè ìjọba lára mi. má ṣe báyìí o ó ti gba kíṣìn o. ó ti gba kíṣìn. jọ tẹ̀lé lọ kíṣìn èmi àwọn àǹtà. á jáde iṣẹ́ láti. àwọn ọmọdé ọkọ wèrè kó báyìí ah bí tèmi náà máa dó síwájú ìyá báyìí kí wọ́n ṣe bí burúkú eléyìí ò sọ́fìtì rárá o mo wá padà dọ́kọ wèrè èmi náà dó báyìí mọ́jú mi ilé àtó mọ́. Ah. kí ló ṣẹlẹ̀ ah, kí ló dé. Ah. ó tún ṣe yàrá báyìí so sorry for calling your room upside down. Please forgive me. Ah, ẹ kí ló wá kí ló ṣẹlẹ̀ o fẹ́ pààyàn àbò orí kun. Èwo tiẹ̀ ní sọ́rí for turning your room upside down. Ṣé nǹkan wà ń bẹ́ẹ̀ ni? Síbú olúwa nú rúùmù lẹ́ẹ̀kan tó wà ókè. Kí ló wá dé tó ń. Ẹ ó wà owó sì wà ókè náà calm down ó sì wà ókè. Ṣé ètò wà ókè ń dá gbogbo nǹkan lórí? Fẹ́mi má máa ṣe báyìí, ó wà ókè, ó wà ókè. Pẹ̀lú àwọn kọ̀ọ̀mù kí ló dé kí lábàdé gbogbo ilé ètò sọ lé di kíní báyìí. Ah, kí kí ló ń ṣẹlẹ̀ gangan? That's why I wanted to take my life. It's here to call you for me. Oh, dear. Ah. Ah. Hmm? <laughs> <laughs> <laughs> tí ò ní ṣe é kọ́ká orí olóró ká ti gbòòrò ká ọ tó bá wù mí fi ẹ ṣe ọgbẹ́ tó bá wù mí ni màá fi ẹ pa. kò sí wàhálà ìwọ ló ní ẹ̀rọ wait now baby. wait now. chill. we are dressed now dress kí ni dress kí ni kí ló dress kí ni. ọ̀rẹ́ ẹ̀ ṣe wá pọ̀ ṣe bí wo ló ní mí gbogbo nǹkan jù lọ bá mi tu. ètò ẹ̀ láti èyí tó kàn mí nìyẹn. bèbè ah, tí ẹ jẹ́ kí n tún gèlè lọ fìdí nílẹ̀ fìdí nílẹ̀. bá mi kí ló ṣẹlẹ̀ náà bá kò sí nǹkan tó wà láyé tó jẹ́ bí ìṣòro tí kò ní solution ṣó ń gbọ́ mi nǹkan tó ń ṣe solution wà ẹ̀ jẹ́ kí ilé ọ̀la mọ́ máa mú ẹ débì kan mo dẹ̀ ṣọ́ọ̀bù tó bá débẹ̀ gbogbo nǹkan tó kọjú sí ẹ ìṣòro pátápátá ọlọ́run máa gbọ́ á dẹ̀ di story inú láìfún ṣùgbọ́n tó fọkàn ẹ balẹ̀ kó sún mm-hmm. Mm. Mm-hmm. máa mú lọ bẹ̀yẹn sóbẹ̀ yẹn mo jẹ́rìí gbé. gbogbo oríṣiríṣi test mo ti ṣe ní hospital tó ti ràn lórí I have not seen the impact. Wo ò understand èyí tó tún béèrè yìí. Ìyá yìí ṣé òun lóògùn ẹ̀jẹ̀ jọ só papọ̀ mọ́ra wọn ni. Ṣé sùúrù gbogbo náà kò làjú ṣe sùúrù. Jẹ́ ká Mo ń sọ fún náà níbo ní sùúrù o. My dear, ṣorí àwọn nǹkan kan àti jẹ́ pé tí nǹkan bá ń ṣèyàn tó jẹ́ pé ẹsẹ̀ lélẹ̀ yàn máa ń tìbọ̀. Ẹ̀kan oṣù test ó lè má gba oògùn òyìnbó sobi tí fẹ́ mú ẹ lọ ó dá mi lójú pé tá a bá débẹ̀ gbogbo ẹ̀ máa níyànjú. ìgbà tí ò wá fẹ́ gbà yìí kọ́. ó máa gbà ṣé lóhùn fẹ́mi ìwé mímú lálejò má wọrí bí àpò lọ sùn fílẹ̀ kí n tiẹ̀ wá ṣe báyìí fún mi. yọ ìwọ ló lálejò nínú ilé wa. ẹ ẹ bọ ọjà Mr. Àlejò bá mi sọ fún next time tó bá ṣàfẹ́ dànù léyìí lò aṣọ tiẹ̀ àti bàtà ẹ̀ nǹkan tó dà. mo ti gbọ́ máa sọ fún bọ̀ ní sùúrù má ṣe báyìí my dear ní sùúrù ṣùgbọ́n gbogbo ẹ ti lópin ṣùgbọ́n asábà bìrẹ lọ́nà òfin mi ṣe fún ẹ. wọ́n bíbá olóhùn ní jẹ́ ká arágùn àkóbá èyí tó ṣẹlẹ̀ àkóbá lélẹ̀ yìí. kò sápá ma a ṣẹ́kùn tí àkóbá yìí. ó di ọmọ tí mò ń sọ ọdẹ ń ṣe báyìí. jọ tí nǹkan bá ṣọmọ yìí ṣẹ́kùn nìkan. bọ èmi àti ọmọ tí mò ń sọ ọdẹ ń ṣe báyìí ọgbọ́n tí mo gbọ́n ọnu everything ma wà soft ṣùgbọ́n o ò ní everything soft o ò ní problem jẹ́ àlọ́ sọ́kòlé. eléyìí le ah Fẹ́mi má bọ̀ báwọn ti gbọ́ just relax báwọn òbí òǹkà jáde náà two people scatter anything, everything soft. So you scatter it up. The way you do that, you soft. it? wáyé. Yóò san jẹ́ kó tẹ̀sán òye mi ah, Ẹ rí odidi ọmọ, ẹ wá jókòó ẹgbẹ́gẹ́lẹ̀ ìwọ náà gbọ́ gbàtà wọ ṣù ó múra òdì kákà òdì kúkú náà wọ́n sọ tó ní pátánì ọ̀yà pátánì sàṣọ ẹwà di kákà di kúkú bí ẹ̀gúsí inú ọbẹ̀ ẹwà bọ̀ ọba mi lẹ sọ pé ẹ̀rọ mọ́mọ́ mi I don't get it. ṣeré mi ò mọ̀ pé nǹkan tó le tó yẹn ni. ní kí ni. bó ṣe ni ọlọ́run ló yọ mí ọlọ́run ló yọ mí kọ́tà mi kàlàbà máa sọ kálẹ̀ mo dúró ni. ká ló dúró fún kí ni. ẹ wo kọ́tà sọ̀rọ̀ ṣẹlẹ̀ ọmọ yẹn ó wà fàlẹ̀. ah yes because wọ́n bí wọ́n bí akọta akọ lè manage ta lè máa manage ara pé okay a lè love lè grow out of me, but from the look of things alákọ̀ọ́kọ́ tí wọ́n bá sọ̀rọ̀ àfi marketing. Ah, èmi ò bá gé fún gbogbo yẹn o. ẹ kí ló ṣẹlẹ̀ tí o wà ókè àfi gbó ẹlẹ́ẹ̀kejì tó sọ ọjà kan bí sinmi báyìí ó di eyín ó gé mi jẹ ah. in fact ọlọ́run kálíkì mi ò smart ni nǹkan táwọn ìpẹ́ bàbá mi. ẹ nígbà tó máa fún ẹ lọ́mọ ṣe máa ń gbówó lé lórí fún ẹ orí adúrú ọmọ tó wà fully grown bẹ́ẹ̀ yẹn tó yọ wájú tó yọ lẹ́yìn tó gbé fún ẹ lọ́fẹ̀ẹ́ ó tún wá gbówó lé lórí ó ti mọ̀ pé nǹkan ṣe ni wọ́n sọ fún ẹ tẹ́lẹ̀. ẹ ẹ understand. ẹ ti ń dùn ẹni. níbi domestic violence ó ṣe bẹ̀rẹ̀ kò jù ẹ lọ. yes èmi mọ̀ pé nǹkan tó le tó báyìí ni. ọ̀rẹ́ ní sùúrù ní sùúrù ní sùúrù gbé sọ́lẹ̀ náà ó dẹ̀ ń kígbe pariwo ní sùúrù náà ọ̀rẹ́ ni mo ṣe náà. ọ̀rẹ́ kí ló ṣe mí. ọ̀rẹ́ ni mo ṣe. ọ̀rẹ́ ọ̀fẹ́ ló ṣe mí. sórí wàá fẹ́ di mi lọ́wọ́ lọ́wọ́ ni. gbogbo Ọlọ́run nìkan ló lórí ọ̀fẹ́ o. èyí ò fi sórí ọ̀fẹ́ fẹ́ ni bọt. sórí wàá fẹ́ di mi lọ́wọ́ nígbà tí mo fún ẹ lọ́mọ ṣé mi kọ́ ó lé lórí fún ẹ. àwọn ah. gbowó lé. ẹ wo ẹ wo ẹ wo ṣẹ́rí ṣẹ́rí ṣẹ́rí nítorí ojú yẹn kó má mi jọ̀gẹ̀dẹ̀ lómi kó má lọ ok so owó ò le ah, ẹni tó ṣiṣẹ́ owó yẹn kò ṣe wàhálà. mo rò pé mo lè help yí gòkè condition yẹn bó ṣe manage but this time ní bàbá dé yìí o mi ò lè help. sísá sísá i am done you are what. tí ìbá ń yọ ọmọ mi wọ́n. ṣé wọ́n fẹ́ fi mílẹ̀. ẹyin méjèèjì tí ìbá ń yọ ọmọ mi gbọ́dọ̀ gbàdúrà gbowó ọ̀gbọ̀dọ̀ lọ ẹ̀yin bẹ́ẹ̀ ni mo sọ ọ̀rẹ́ ẹ̀ wọ́n. àlọ́mọ ẹ kò lè sọnù. kò lè sọnù ó máa wálé tó bá ti bí yín dá ẹ̀yin gbọ́ ọmọ bí mo ṣe tó odidi ọmọ ó lọ ẹ̀rí ẹ̀wọ̀n kó ẹsẹ̀ lẹ́sẹ̀ tó sì oṣù wá sí ibà sọ fún pé àgbàlagbà ọmọ ok èmi náà fi jẹ́wọ́ fi pé àgbàlagbà lèmi náà ẹ̀rí ìwọ̀n bí ìran ṣẹlẹ̀ ìyàwó ẹ̀rí màá sọ fún pé mi gbọ̀ngbà ni wíńdà pẹ̀ sí. òjòlè ẹjọ́ mi àjálẹ̀ ẹjọ́ mi bí gúnùgún bá jẹ̀bọ̀ àjọ bá. Danadi. Yéé. Fẹ́fẹ́. Ìgbọ̀ wá mi. Ọlọ́run wa pẹ̀lú yín ẹ wá ajá wọlé tí àwọn ọdẹ ẹ àtẹ̀sí ọkàn bani ọlọ everything soft everything soft no shaking láti dè mẹlẹkọ ẹ ọlọ. kí ló tó wá lójú pọ̀ ẹ́. sísá sísá fọ́ọ̀rọ̀ gbogbo tó ń ṣe yẹn tó kàn pariwo tó ní ọkàn mi ò could affect me in any way bó ṣe wá yẹn wọ́n tíjú yín ni mi fún padà back to back fire for fire tòròdì ẹ ẹ ẹ o fún ara ẹ mọ̀kàn tó ṣe so make sure no dey try dey transfer our own aggression to me. tí wàá lè fẹ́ lè jù tí mo ṣe wà máa mú páálí mi máa ṣe kí ni àdọ́ọ̀sì ẹ̀ máa jápa. páálí wo ló ń gbọ̀n tó ń dọ́ọ̀sì ẹ̀ tó ń jápa páálí wo ló ń gbọ̀n tó ń dọ́ọ̀sì ẹ̀ tó ń jápa torí wọn náà tún halẹ̀ mọ́ mi sìn ẹ tó bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ wọn rò bóyá bẹ́ẹ̀ náà lówó pọ̀ tó lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà lórí jàjẹ ó rẹ̀ rówó padà náà lájọ tó ti dé. mi ò yó ní ebi ò pa o mo wà comfortable láàyè ara mi. ló ṣe wá bẹ́ mọ́ fà yẹn nígbà tí mo introduce ẹ sí wọn wípé wọ́n ń wọkọ̀ fọmọ wọn. sista tí mo dẹ̀ sọ fẹ́ kọ́ fẹ́ establish ẹ̀ ṣé ló hàn tó sáré hàn deal yẹn. èyí náà mọ̀ pé dídà ló dàtọ̀ mọ́ dẹ̀gbẹ́ ẹgbẹ́ òkè ṣe lé ọmọ nǹkan tó lórí ká rí òun tí ó bá ṣe yẹn ni me alone i just feel like okay ọ̀rọ̀ bọ́lá fà yẹn ṣe wá make i just collect am kí n fi wọ́n bounce padà nínú àwọn. àwọn ò sí nàrà ká wàhálà dé dà. Ah, ṣé à ṣó ti ṣó ti gbọ́ ṣó ti gbọ́ ara ẹ o ti gbọ́ ohun tó ń sọ. mẹ́sítà ṣe fẹ́ gbọ́ mi ẹ́ ọmọ tẹ tá a sọ̀rọ̀ yìí lè pọ́n bílí mi mo kàn ń bá wọn dà pé lójú ẹ pé kí wọn làgbọ́dọ̀ kọ́ rí brad ni bàbá wèrè gangan azim alágùn tó ní mental problem. my dear èèyàn kì kẹsẹ̀ bodò kó tún wá máa kígbe òtútù yes bó máa máa lo ọgbọ́n bó ṣe máa manage ẹ̀ ó ti fẹ́ lè ó ti fẹ́ ná bó ṣe máa manage situation yẹn òun ló máa rò and the first thing first is ká ti kọ́kọ́ wárí iná tó bá ti wárí ẹ e, wàá mọ bó ṣe máa máa manage ẹ wàá máa pa èlò náà ni tó bá ti fẹ́ mu wàá sáré tì mú nílé wàá sáré jáde wàá dúró de tára ẹ bá tún ti wálẹ̀ wàá tún sílẹ̀kùn ó máa dúró máa manage ẹ náà ni. ẹ máa wà ní. kí ni ìtumọ̀ yẹn. ìtumọ̀ yẹn ni pé kò lè work. kò lè work. Uh-uh. jọ ń gbà tó kówó lé lórí ṣé èmi ló kówó yẹn fún. ẹ wá fi yẹn lẹ ah kémi fi yẹn lẹ ó ti fẹ́ lè nà òun torí torí àwítọ́nsì O mẹ́nu oṣù pọ̀ sẹ́gbẹ́ mi. ilé ọlọ́run kì í dá ó ilé ọlọ́run kì í dá ó ọ̀dọ́mọ kékeré ìdẹ̀rọ ẹkùn ipá ń parí gidi ìgbà ọlọ́run àdé èsì. ẹja ah wa tẹ̀lé mi kọ́ wa ìwọ nìkan ah. I'm mm. I'm sure. Ah, Oye máa dànù. Donadi. Ẹ bàbá mú wa pẹ̀lú yìí. Soft. Ẹ mi sori wọ fọkùnrin balẹ̀. Sori gbogbo nǹkan tó lọ sún ta kó ba lè dànù. Sori bàbá tó ń wo yìí. Ọmọ ọ̀ṣẹ́ gan wọn gbóná gidi kan ni. Ó ti yẹ tí wọn bá mú ọṣẹ́ àní mú ẹ wá síbí báyìí. Just chill, okay? Ṣé ṣe pé kí ni ìyọ̀ ń ṣe mí? Kò lè ṣe é mọ́ bó ṣe lọ sọ̀rọ̀ ẹ̀ solution ní everything máa wà okay. Máa fáwọn ọmọ palace. Wọ́n náà gbọ́ nǹkan tó ń sọ everything go dey soft now bami donald mo wà pẹ̀lú yín kò wúlò kí ni òwúlò ń bẹ tó gbé wa kí ló dé tí òwúlò a lè lò kí ló tá a lè lò ah! Ah! ọ̀rọ̀ ń dàbí ọ̀rọ̀ karahun tí ò nẹ́gbẹ̀ẹ́ nú ogún ah! òru ń da láàmú. ẹ bàbá kò lè ẹ sọ fún òwúrò kókó lára ẹ adé lòun lọ́dọ́kọ́ ni kẹ́ lòun òru mọ́ a máa yọ́kù mẹ́ni ọmọ bá mi jiyàn pọ̀ dóná di ẹ̀rọ ọ̀rọ̀ rẹ sì pọ̀ ju sétí rẹ di ni wọ́n dàbí ìkarahun tí ò sí gbìnú ẹ̀. bàjẹ́ ni mo yàn wá ẹ̀ sọ̀rọ̀ ìgbín fún mi ẹni mọ́ ọmọ wa lè ti gbọ́mọdé ẹ já ṣe iná màkàdé kó lórí ẹ má yẹ ká lọ́ǹgẹ̀ rárá. kí ló wí yíyónádì. Ah, kí n lè gbégbékúgbé padà àwọn agúdẹ ẹ̀yin rẹ ọdá orí ọmọ èké gbà kó ṣùgbọ́n tí ọtẹ̀yìn rẹ yọ ní ọdá ilé pé ó já yín sí pọ́nmọ yìí ní level tó wà o ẹni kò bá jẹ́ wèrè kó já arán kó já buké kó já láǹkànnà kí n máa gbé bọ̀ àwa débi tó ń sè ẹ ti pè ń gbé kìtì kó tún mú gbòòrò sọ̀rọ̀ kó gbòòrò dó sí kó máa mú gbòòrò ọ̀sán bọ̀ donald ṣì báyìí fún bàbá. donald donald mo wà pẹ̀lú yín. kò sí ọgbẹ́ tí mo fẹ́ dá sí kó o sì tún wá mú ọmọ náà kó o rè é dá padà síbi o ti gbé ibi ogún wà nù ah, o. Ah, ah, bàbá dá padà síbi tí mo ti gbé báwo ẹ má wá ẹ̀mí bàbá ọmọ ti mọ́lé ó ti mọ̀ ọ́n ó ti mọ̀ ọ́n ó ti mọ̀ gbogbo ẹ̀mí ìsẹ́ẹ̀fù mọ́. ara ń yè bẹ́ẹ̀ ni òròmọdé ọ̀gbọ́dọ̀ gbénú ẹ̀yìn jupa iye rẹ̀ ọ̀rà. bàbá wọn yìí ti ń lọ sókè láàrin àti ẹ jẹ́ ká ṣe soft gbogbo ẹ̀ soft máa pẹ́ pọ̀ owó yẹn tó bá pé òní wàhálà máa fi kówó yẹn ẹ lò bẹ́ẹ̀ bàbá yẹ káwọn ẹ yẹ káwọn orúmọ lè jẹ́ bẹ́ẹ̀. ara rẹ ti kò tọrọ kò kọ́ kò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀. bàbá wa ah bàbá soft ah wọ́n soft mọ́. Ah. bàbá ikọ̀ bọ̀. Ah, ó ti ẹ̀ dábàá wò mí arábìnrin kò sí ọ̀rọ̀ kankan tí mo fẹ́ sọ mọ́ báyìí. Ah, no be say suppose be nothing happen eh clear you jare. arábìnrin wọ́n wá dìde ńlẹ̀ nísìn wọ́n máa lọ lé yín orí ìrẹ́ ọgbà bọ̀dẹ̀. Ah, bàbá ìgbà wọn lè sọ yìí náà. bàbá ló lè dúdà bàbá ebi àti ń sàn kankan ẹ jẹ́ ká sọ ọ má ṣe báyìí náà. kí ni n tẹ́ jọ sọ. ẹ jẹ́ kí mi àti ń jọ wà bóyá ká bàbá. arábìnrin ṣé tiẹ̀ yà. bàbá. wò mí a ní òdìdé ńlẹ̀ máa lọ lé yín orí ìrẹ́ ọgbà bọ̀dẹ̀. Ah yé máa tọ́ mi àwé. kí lẹ mí ni pé ìṣẹ̀dá mi ò gbà bọ̀dẹ̀ àmọ́ ṣe wọ́n sọ pé ẹ lè bá mi tọ́ ṣòro ayé mi. ẹ nà ibẹ̀ náà la mú ẹ wá yìí bàbá kí lẹ wá ń sọ yìí. arábìnrin arábìnrin sétí ah. ẹ yà sọ sáǹgbọ́n tí mò ń wí díẹ̀ díẹ̀ wòbí sórí ti ń ṣe ọ̀hún gangan láti ẹ̀ sọ ọgbọ́ hmm. sórí ti ń ṣe ọ̀hún kì í ṣe tí lọ́wọ́ sí àìsàn tí ń ṣe ọ̀hún tán láàlẹ́ tán ìṣòro rẹ̀ gangan ní gangan lọ́yọ̀ọ́ nínú ewu àbọ̀dè torí rẹ̀ gbà yìí ọ wà ní ìjọba náà kò fún mi lọ́wọ́ lẹ́jà rẹ. baba no no no kíni kíni baba yẹn o soft ǹdẹ ǹdẹ soft yẹn o soft ọmọ ilé ọmọ náà yẹn o soft ọmọ ah. ilé ọmọ náà má yẹ ká ṣe báyẹn. Eh, ọmọ ilé ọmọ náà ọmọ ilé ọmọ náà á nà wọ wò mí arábìnrin tó ọba tó ọgbọ́n mi yé tó wọ́n kẹlúkẹlú bíi bíi mú kẹ́ kọ́ wá dìde báyìí kọ́ ọ máa rè lé yín kọ́ ọ máa wò ó kẹrù ẹ lẹ́rù ọba ti tiẹ́ ah, o. Ah, no bàbá ẹ má ṣe báyẹn. ǹdẹ ǹdẹ ọmọlé ọmọlé eh. ọmọlé. Eh, ọ̀dà wa gbọ́ èyí tí mo sọ yìí ẹ fara yín balẹ̀ o arábìnrin sọ̀hún gbọ́n tí mo ń sọ aṣọ tá a bá ti dá fòkó ti dègbé òròmọdìẹ kì í gbénu ẹyin jùpá gbogbo ìrìn àjò tí wà àti wọn jọjọ rìn látìgbà tẹ́ ti jọ bẹ̀rẹ̀ báyìí kó lọ níyè rẹ kó gbàgbé rẹ o tó gbọ́dọ̀ rántí ọ̀kankan mọ́ ọ wà gbéra ńlẹ̀ báyìí ọ máa relé yín. ah ọmọ máa lọ ṣe tẹ̀lé. bàbá wí ti dey happen now kí ló ṣẹlẹ̀ now. orí yín gbá pìrì. bàbá kí ló ṣẹlẹ̀ mo mọ̀ wàhálà tí donald ṣe kó tó rọ ọmọ yìí now ẹ jẹ́ lè lọ kó máa lọ báyẹn bàbá kò yí sí now. sẹ́mi ló ń fẹ́ gbé mọ́ bá. bàbá ẹ gbàgbé yẹn mo mọ̀ kọ́ tí mò ń sọ à ó ní wàhálà tí bọ̀bọ̀ yìí ṣe mo mọ̀ kọ́ tó ṣe ẹ̀dẹ̀ mọ̀ kọ́ tó wà ńlẹ̀ ẹ̀dẹ̀ lọ́mọ yẹn lọ ṣe lè dọ́gbọ́ sí ni. bàbá àmú àmú mọ̀ kọ́ tí mo sọ now. wọ́n bá mi sọ̀rọ̀ nké mọ́ mi. ẹ ní ìpàdé sọ ìwọ́n tí mo mọ̀ ìmọ̀ àlọ́ báyẹn. Ah, èmi lọ ń bá sọ̀rọ̀ lọ́ ń fọ́nú fìrì bí Baba calm down, mẹ́nu Baba calm down. Ẹ̀mí eh, ìfẹ́ tọ̀ sára bọ̀ mo mọ̀kọ́ tí mo sọ bàbá. I know easy now, ṣó easy ni. Ah. Bàbá kò soft báyẹn. Ọlọ́run ayé bàbọ̀ tẹ́lẹ̀ gbogbo ẹni lọ́wọ́ yẹ kó lọ, ọwọ́ ìṣẹ́ ti jẹ́ kó ẹtù jẹ́ kó hard. Dọ́ládì. Ẹ eh, mo wà pẹ̀lú bàbá. Dọ́ládì. Mo wà pẹ̀lú yẹn ṣe tèmi nínú lẹ́yìn. Ẹ tètè ń dé kẹ́ ẹ lọ wẹ́ran mi wá. Ọmọ pé mo sọ fún ọ́ntà wípé orí ọmọ tó gbà kú, ìjọ tẹ̀yìn ẹ̀yọ ni kò yé mi ní ọmọ. Tẹ́ ẹ bá tètè ẹ̀yin rẹ̀ ọ̀dá o. ẹ wọ wọ jẹ́ kí n sọ fún wọ̀gàn bàbá kí l'assurance pé tó bá mọ̀mọ́ mi wà tó mu débi báyìí sí ẹ máa gbà tẹ́ máa lò ó kí lẹ máa kí ní assurance yẹn. ìwọ máa lérùn kọkọkọ bí adarí tọ́ bá orí orí apẹ kò tí ì rọ orí tí ẹ ní àsìkò ń lọ ọmọ yín lọ́wọ́ nù ẹ má dé ẹ má bá mi wí kótókótó. èmi kọ́ ni mo níṣòro òun ló níṣòro. ẹjọ́ níṣòro ni ẹjọ́ níṣòro ni ẹjọ́ níṣòro ni olódùmarè lọ́mọ yọmí o ọmọ yẹ kéèyàn máa ṣèwádìí dáadáa kó tó ṣe ilẹ̀ bí wọn bá wá béèrè ní ìsìn wa lọ gbégbèkúgbè kojú àwọn agúnlẹ̀ ilé ìrẹ́rù ẹlẹ́rù káwọ́ ni kó gbé tèmíra lọ. Ah, ah, báwo ni dẹ ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo dá yín dúró mo ṣe nǹkan kan lọ́wọ́. ní ìbínú bá mi pe dára sí mi síta ní kó máa bọ̀ kí n máa gbé lọ lé báyìí dára sí mi màá dára sí mi ò sí pẹ̀lú mi ah. àti ọjọ́ wedding mo ti relax in fact èmi gan ṣì ń bínú sí pé gbogbo effort mi pé kò tiẹ̀ lè pè mí pé ah, ọ̀rẹ́ mi ó kó àdúró tí ó ṣe gan o mi ò rí kọ́ọ̀lẹ̀ mi ò rí dára sí mi. Táyọ̀ ma ò tí ì fi ojú kan dára sí mi látijọ́ wedding. no ma mi ò fojú kan ma ṣé kò sí ma ṣé kò sí ọkàn ma. ó ti yé mi mo ti mọ ibi tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀ níbo ni mà. o ṣeun o ṣe Táyọ̀ ma. ṣe. ma ẹ bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. má wọrí o ṣe o ṣe mo dúpẹ́ o. ma o ṣe sẹ́. ó dá ọmọ o. kò tí ẹ̀kọ́ lè máa lead mi lọ báyìí náà kí n jáde báwo what did I do? kí n jáde síta. Ah. Ah, ah. ìwọ ni. èmi ni. But what is the meaning of all this now? Ọ̀rẹ́ ni mo ṣe ìwọ woman yìí. Ọ̀rẹ́ òṣìwọ́ ló ṣe mí. Ibi tí ìwọ àti àbúrò ẹ gbé ọmọ mi pamọ́ sí ni kẹ́ gbé jáde fún mi. Ẹ gbà mí, ọlọ́run má jẹ́ kíyàn ṣòro ṣe. Ọ̀rẹ́ ni mo ṣe o, ìwọ ọmọbìnrin yìí. Ọ̀rẹ́ òṣìwọ́ ló ṣe fún mi. Ẹ àbúrò ẹ gbọ́ pé mò ń wá ọmọ, ó dídí ọmọ. Ó gbé pé mò wá rẹ́ dára sí mi, ó sá kúrò lé. Wọ́n ibi tí àbúrò ẹ wà mo fẹ́ mọ̀ àbí ṣé àbúrò sọ fún mi pé òun ti sá fún mọ àbí. so torí pé àbúrò mi travel does that mean that ó ń sá fún ẹ is that why you are arresting me. òkè tó bá jẹ́ pé ọmọ tèmi ló sá kúrò tó travel táwọn wá àbúrò títí ẹ ṣé ẹ̀yin máa tẹ̀kẹ̀ láìkí pẹ̀lú mi mo bí ẹni ẹ wo ọlọ́pàá mi ìráyà ti máa bá rojọ́ wẹ́wẹ́ ẹ ṣiṣẹ́ yín bí àmì wò láyé o. At least I can take my bag. No, no, no, madam, please. Take your wallet. Tí mo wá ọmọ eh? ayé ò bá ẹ kọ́lé wọn á bá ẹ wò. Ilé àfogún ọdún kọ́ kò gbà wọn lọ́jọ́ kan láti ìwò ayé tí ń sọ àrídùnnú ìbànújẹ́ fáwọn tóbi ayé tó ń sọjọ́ ayọ̀ lọ́jọ́ ìbànújẹ́ fáláyọ̀ ayé ò bá ọkọ́lé ayé wọn á bá ẹ̀ àfẹ̀dẹ̀ ọlọ́run kò yọ ló bọ́. arábìnrin mi àlàáfíà ni fún ọ ara ẹ̀ ń sáfara súnmọ́ bí èsè tí wọ́n fi ń tinú gbọ́ bó ló ti ń bọ̀. ẹ̀wọ̀ ti rẹ̀ mí ẹ̀jọ̀ báwo mo ṣe lè já sí títì. Ah, bó o ṣe lè já sí títì èlò ló ká mọ́ ọ lọ́wọ́. ẹ̀wọ̀ ẹ̀jọ̀ báwo mo ṣe lè bọ́ síta kúrò ń bíbá mi ò mọ̀ náà. bí n bá mọ bọ́ta ó ṣe transfer o. ẹ̀jọ̀ ẹ mú mi kúrò bíbá ó ti rẹ̀ mí. mò ń ṣeré ni ìgboro lèmi gan lọ alábùkún fún ni ìwọ àti ìdílé rẹ tẹ̀lé mi ṣùgbọ́n bó ṣe ń dùn èmi ò láìkí rẹ o bóyá kò fira rẹ sí silent tàbí kò fi sí airplane mode o. àrùn tí yọ ní lẹ́gbẹ́ ọlọ́run má jẹ́ kó fi ṣe mí yóò san kó san ọlọ́run má jẹ́ kó fi ṣe mí o. jọ̀wọ́ orí mi má mọ̀ gbà o ìkàláyé àmì wò láyé o. ọ̀rẹ́ mi ṣórí aṣọ tí mi rò kẹ́mu yìí èmi ò ní ra o. kí ló dé aṣọ yẹn dé fine o aṣọ yẹn fine gan and kò wọ́n for i mean for that kind of fabric kò wọ́n. ìyẹn tí mo lọ gbọ̀ngbọ̀ngbọ̀n ló sọ̀rọ̀ dé àìwọ̀n ọbẹ̀ gangan ló ń bí mi nú kí ló tó mú aṣọ tó cheap bẹ́ẹ̀ ṣe bóun náà lówó lọ́wọ́ kí ló wá dé tó go for that kind of fabric. my dear ọ̀rẹ́ wa ni girl let's support her bó ní pẹ́ ṣe pé gbẹ́ẹ̀ ni èèyàn ṣe máa bára pàtó jẹ́ pé kò tó mú fún pàtí ẹ̀ nìyẹn adébára àbá wò after after the party kò ṣáà ṣe pé àwọn àwò mọ́. pọ́pọ́ bú ikú mi náà èmi tí mo ti sọ fún ibis pé mo fẹ́ ra góòdù lọ́wọ́ ẹ̀ máa wá gbé kí máa wá gbé adúrú góòlù yẹn lé aṣọ tí ó wọ̀ tẹ̀. èmi mọ̀ wọ́n náà wípé adúmọ̀dán nìyẹn you like sparkling all the time i know but this one let's do it for her she's our friend ṣó fẹ́ múra ju onínàwó lọ. mo lè mú o se bẹ́ẹ̀ mi mo lówó mi mo láṣọ mi dẹ̀ mo ní jewelry tí mo fẹ́ wọ̀. má gbìyànjú ọ̀rẹ́ wa ni a lè lẹ́ẹ̀tẹ̀ dáhùn a máa support ẹ̀ a máa bá ra. dáàsì me dáàsì mi ló tún me bẹ̀rẹ̀.

ń ṣe wọn that was the beginning. ah ẹ wá ṣé kìí ṣe pé àwọn ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n ti lọ fún ní ìmùkúmu tó wọ́n affect ọmọ mi. má jẹ́ àrùn níbẹ̀ o tó bá pàwọn ọ̀rọ̀ fún ní ìmùkúmu wọn àti fílẹ̀ sí club àti sálọ torí ẹrù àbáwọn àwọn gangan náà gbé wá bá mi nílé pé nǹkan ṣe dára sí mi ṣe wọn àwọn. that was the beginning of everything. bó o ní bínú sí mi ni ṣé o pé tí nǹkan bá rúyàn lójú ìbéèrè oríṣiríṣi lèyàn máa máa béèrè kódà kí ló ti wá ṣe. Ah, mo ti gbé lọ sí hospital wọ́n ṣe series of tests wọ́n dẹ̀ prescribe àwọn oògùn kan fún wa wọ́n dẹ̀ ní ká fi sí under observation káwọn ṣe máa observe are you kidding láìkí ṣọmọdé ọ̀rẹ́ mi ṣé nǹkan tó ń ṣe ọmọ yìí ó jọ ọ̀rọ̀ hospital lójú títí ẹ̀ ah ah ó jẹ́ àtètè fi ọ̀rọ̀ yìí wẹ́lọ̀ ká lọ bá àwọn tó jù wá lọ àwọn àgbàlagbà kó tètè bá wa dá sí i kọ́rọ̀ yìí tó yíwọ́. àwọn àgbàlagbà. yes. Ah. ọ̀rẹ́ mi believe inú àwọn ọkọ bẹ́ẹ̀ yẹn èmi máa ń nígbàgbọ́ kan pé tí mi bá ti ṣèkà síyàn ó sọ tẹ́lẹ̀ ṣe. so mi láìkí máa tọ́jú wọlé. mo understand pé kò sí ní tó ṣèkà fún mi ọlọ́run á bá wa mú lára dá ṣùgbọ́n àwọn náà wà gbọ́dọ̀ jókòó tẹ̀tẹ̀ rẹ̀ we need to do something about it ó dẹ̀ dá mi lójú pé ọ̀rọ̀ yìí kì í ṣòro hospital. nǹkan tẹ́mi tí ẹ̀ ní lọ́kàn tẹ́lẹ̀ ní kí ẹ̀ mú kí bí akin wọkọ̀ fún kó tiẹ̀ máa lọlé ọkọ̀ bóyá nǹkan tó ń ṣe yẹn àti ẹ̀ lọlẹ̀. that's good that's very good ó ṣàtìlẹ́ àfẹ́sọ́nà. àfẹ́sọ́nà àbáfẹ́sà lọ. ẹ kí ló ṣẹlẹ̀. gẹ́lẹ́ tọmọkùnrin yẹn gbọ́ pé nǹkan ṣe dára sí báyìí ó fẹsẹ̀ fẹ́ ni ṣe ló japa. nítorí wọn á ṣe àwọn ọmọkùnrin ayé sí i ara wọn ò balẹ̀ ibi tó bá ti tutù làwọn máa fẹ́ balẹ̀ sí tiwọn. Ah mo ti ń pé kí n fi wẹ́ lọ tí má ti ẹ̀rọ ọkùnrin kan tó tiẹ̀ lè manage bá mi dúró tì í tó ní farada tó tó tó lè tolerate gbogbo ohun tó wà lẹ̀ I don't even mind giving him a sum maybe five million anything kí ṣàkàntẹ̀ fún lówó tó tiẹ̀ máa múnú ọ̀nà dùn. o fẹ́ kó wọlé lórí. Ah, kí ni mo fẹ́ ṣe mo kàn tí mo bí náà rẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ yẹ kó yanjú lójú mi mi ti máa mi mind o bá tẹ̀lé lówó díẹ̀ kó ṣe five million go i'm ready to give hmm. kó ṣàtìpàtìkú tí kò tán lórí ìtẹ̀kùn dé ìrìn hmm. àjò kan fún èèyàn bímọ èèyàn ṣàfẹ́kùn náà live good life ìṣàánú máa wọ báyìí. Hmm. mo rí i pé àbúrò mi ń dìde àwẹ̀ òun náà dé lóun lọ́kọ̀ fún mi mo ń ṣojú sí ìsìlámù. Property. Where did I go with all of this? Kí lè ṣẹlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ pé mo introduce àbúrò mi somewhere? Ẹ wò mí náà. Ọkùnrin tí mi ẹ wò mí. Àbúrò yín dẹ̀ gbà mí má tì mọ́lé. Hmm. Is that fair? No, I know it's not fair. It's not fair. Hmm. Sorry. Hmm. The word in bí ṣe gbọ́ inú tèmi gan ò dùn sí òun ló jẹ́ kí n máa sáré bọ̀m̀bì wípé a ti ń perú eléyìí a ti ń perú nǹkan tó ṣe yìí because ọ̀rẹ́ tímọ́tímọ́ ni mo mọ ẹ̀yin méjèèjì sí mo dẹ̀ mọ̀ pé ẹ ti ń bọ̀ rẹ yín bọ̀ sí ilẹ̀ ìtàsí ọ̀rẹ́ àti kékeré kí ló wá sún ẹ débi pé o máa mú ọ̀rẹ́ ẹ ọ̀rẹ́ ẹ̀ ó dẹ̀ lọ gba sí tìmọ́lé kí n má purọ́ fún ẹ máa dà inú tèmi gan dùn sí inú mi ò dùn sí o bí ìgbà tó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ni and eh, mo wá fẹ́ fi dẹ́ ẹ lójú pé tí n bá ṣe ń kú òbí ilé ẹ̀ ni mò ń gbà lọ màá dẹ̀ bá a sọ èyí tó ń jò tọrọ. ẹ jù ẹ bá mi bá sọ̀rọ̀. I need to leave this place. You have to. Mo láti kúrò nígbà yìí báyìí ṣàyè mi nà. Ẹ wò mí ẹ wò mí nà àwọn ẹ ṣé nígbà yìí gbó sí mi ni. Ẹ jọ mo fẹ́ lọ mi o. Má bínú. Mo fẹ́ lọ lé mi. Má bínú. Tó bá lè rí pé gbogbo ọ̀pọ̀ tó yọ ó dà wá pọ̀, òun ló fẹ́ tú wa ká. Màá dá màá ní kábúrò mi fi ọmọ ẹ̀ sílẹ̀ fún. Bójúwó náà ni màá dówó ẹ̀ padà fún mi ò fẹ́ wà láfẹ́ mi mi. Nǹkan tẹ̀yìn méjèèjì gan ṣe, ó kù díẹ̀ ká tó. Bí ìgbà tẹ̀ ń fọ́ọ̀sì ọmọ afúnra wọn ni, ẹ̀ tún á fowó ṣe ẹ̀ ń fowó ra ìfẹ́ fúnra wọn. it's wrong it's wrong jọ. mọ́mídà ṣé lóòótọ́ ló lọ arrest ọ̀rẹ́ ẹ̀ sí station. ṣó rán kí arrest ẹ̀ tó kidnap ọmọ mi odidi ọmọ. ìyá dára kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí òkun ò ní wó ruru káwa ruru mi ò fẹ́ kó gbàgbé pé ọ̀rẹ́ tá à ń sọ yìí ọ̀rẹ́ àti kékeré ẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni. kí ni bọ̀dá ń sọ lẹ́nu yìí sò torí pé ọjọ́ rẹ̀ mi ló fún ní ẹ̀fọ́ntì láti jí ọmọ mi gbé. lókìá hmm. mọ́ mi dára ó ṣe jẹ́ ká fojú mi wò tó bá jẹ́ pé ọmọ yẹn kàn decide láyé ara ẹ pé òun fẹ́ walk away tó wá lọ ní normal attack tó máa ń ní tọ́ọ̀dẹ́ bá wá discover yìí pé ẹ àti rí ojú wo ló fẹ́ kó máa fi wò. bọ̀dá dúró náà tọ́mọ bá decide láti walk away tó fẹ́ kúrò nílé ọkọ ẹ̀ níbo ló yẹ kó lọ kì í ṣe ilé àwọn òbí ẹ̀ ni ṣé bí kọ́dọ̀ yẹ kó wá ó wá rí bílẹ̀ kó wá ó túmọ̀ sí pé kò finú fẹ́dọ̀ wà níbi tó wà yẹn she was forcefully kept somewhere against her will kò dẹ̀ lè ṣe lẹ́yìn ìyájà ayé àtàbúrò thank god inú mi dùn nítorí ijọ́ kìíní àná mo ń sọ fún yín pé ẹ má jẹ́ ká wá ọkọ fọmọdé wípé àdúrà òun ni kẹ́ jẹ́ ká fi ràn lọ́wọ́ òun ló délẹ̀. ẹ jọ ẹni sùn bọ̀dà ṣé fẹ́ sọ fún mi pé mi ìgbàdúrà tó lórí ọ̀rọ̀ ọmọ yìí. Hmm. ìyá dára kì í ṣe àdúrà àdágbà ni mo sọ a máa lọ bá àwọn tó nímọ̀ nínú àdúrà nínú iṣẹ́ olúwa tó máa tọ́ wa sọ́nà tó máa fi àdúrà jagun fún wa nǹkan tèmi ń bẹ́ẹ̀ sọ nìyẹn kì í ṣe ká kúnlẹ̀ ká wà nù ilé ká gbàdúrà á máa tọ̀wọ́ lọ wọ́n máa tọ́ wa sọ́nà wọ́n máa fi àdúrà jagun fún wa wọ́n máa fi àdúrà jagun fún dára sí mi gbogbo nǹkan tó ń ṣe gbogbo ìdè tó wà lára á lè jà à ah. ró dáadáa o ọ̀rẹ́ ẹ ni ọ̀rẹ́ ẹ ni ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ń daṣọ ró dáadáa. òun ló jí ọmọ yẹn gbé òun ló jí dára sí mi gbé ṣé mi mọ̀ nǹkan tí mo sọ ni ó ló jí gbé bọ̀dá mi mo ti gbọ́ ọ̀rọ̀ àdúrà tẹ̀sán mo ti gbọ́ ṣùgbọ́n ó dá mi lójú tàdá wípé ìyá Àjàyè ó lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó lọ́wọ́ sí bá ṣe rí dára sí mi. agídí náà ni ẹ ìyá ẹlẹ́ni ló jọ èmi gbọ́dọ̀ mọ̀ ìyá ni gbogbo agídí inú ìyá ẹlẹ́ni ara ẹ̀ ló wọ́n náà bọ́ fún ah. bẹ́ẹ̀ ni yẹ lẹni tó ti kú láti gba òbẹ̀rẹ̀ mi. ẹ ìwọ náà daṣọ yẹn fún. Mm, aṣọ náà dá fún. a bá ń lọ wájú wa máa fà á padà sẹ́yìn ṣáà jẹ́ ká tọ̀ wọ́n tó nímọ̀ jù wá lọ èmi èmi sọ jù ẹ lọ. èsì wà ní ṣéǹjì lọ́wọ́. ẹ wá ẹ ti wọ́n wọ́n chance o. ẹ ti ra mú kẹ́. wọ́n chance bíi ti bó ṣe ń prank wa ni. ṣé àwa jọ pàǹkà lójú àrùn ẹni sùúrù ẹni sùúrù sẹ́rí ẹ tiẹ̀ fi ọwọ́ tèmi wọ̀ mí gẹ́gẹ́ bí olùkọ́ni tí mo jẹ́. olùkọ́ni kọ ọmọléèwé yéésù tá àwọn ti kìí ti bọ̀ wálẹ̀ ṣe ẹni àṣọyé lè àti ẹ̀sẹ̀ ara ah! ok. ẹ̀rẹ́ ti ní. ẹ farabalẹ̀ já kí gbogbo ṣìtì ẹ ẹ jẹ́ ká mọ̀ bọ́tà ń ṣe ṣé a wá ṣeré bíbá ẹ. ẹ pé mo jẹ́ tòjú ní ọ ní jésù àjọ àjọ ẹjọ sá. ariwo kò sí ìbọn tí ẹ lé lẹ́yìn ìbọn ni iná ìlà ìwà iná ilé òrò jìbù náà ọdún rẹ láti wọ ọdún rẹ náà là á padà sí. gbàgbọ́ ẹ gbàgbọ́ ẹ ó múlù mi dùn. ọlọ́run ń sàánú fún mi ọlọ́run ń sàánú fún mi ẹsẹ̀ ni kí n mọ̀ dúró ń bẹ́ẹ̀ pé ká mọ́ ká sùn síwájú agídí ní sá ṣẹ̀rí pé jésù yìí ni ẹ̀ ní bàbá onírẹ́kù onírẹ́kù. ẹjọ́ mú orúkọ ní mi ẹ̀ ṣàánú fún mi. báwo ni wàá láwọn tó máa gbà ẹ́ lẹ́lẹ́ jù láwọn ti wà lọ. ara ah, irọ́ kò tiẹ̀ ní kí n má bá wọn. ti dàgbà. ọ̀dọ́ fẹ́ kí wọ́n máa gbọ́ lẹ́jọ́ láti jẹ́ tù báyìí o. ok ok mo gbìyànjú àti jẹ́ńtú o. ọ̀rọ̀ ọlọ́run gan sọ lẹ́mi yóò ṣàánú fáwọn tẹ́mi yóò ṣàánú fún ẹ ṣàánú. aláwọ̀ dákẹ́ mẹ́. ok ọlọ́run là ń lọ yẹ. ok àwọn ọmọ orúkọ náà ń jẹ orúkọ ọdún òsì ẹni ọlọ́. àǹtí ariwo yín pọ̀ wájú ẹ̀yin ẹ̀ fẹ́ kọ́ tẹ̀ sí wa lára ni english náà mú dání yìí. èmi orúkọ ni wọ́n pé rẹ. bẹ́ẹ̀ni. àwọn ará ti ti ti dánwó ẹ̀ rà. àìrọ́ ah, àsìkò tá a wà mí ò ní dátà òun ṣàgbára kankan lára mi mú ṣe wà. Ah, bẹ́ẹ̀ ni. Ah. Ah. àwọn obìnrin wà ó eh, yẹ. Eh, ó dojú ẹ̀ báyìí. mi ò parí ọ̀pọ̀. mo gbìyànjú àti ọ̀rọ̀ yín yé mi ọ̀rọ̀ yín yé mi ìfẹ́ wàhálà ọ̀kẹ́ bá béèrè fún wàhálà ó pọ̀ lẹ́ o. Ah, kò tiẹ̀ sí. nígbà kan ẹ̀yin yóò rí mi nígbà kan ẹ̀yin kò sí ní rí mi mọ́. ọlọ́run ṣe máa gùn ọlẹ́gbẹ́ mi. mi ò ṣe é. bí mi gbáriwo ọkọ fẹ ṣe. Mm, mm-hmm, mm-hmm. mi ò gbọ́n. you like eh, máa ń pè mí nù. wàláì tàláì mi ò gbọ́n mm. wàláì mi ò gbọ́n. adúpẹ́ tó ipẹ́ tíṣí ògo ni fọ́kọ́ mímọ́ yín jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ẹ káàbọ̀ ẹ kú jókòó ẹ kú ọ̀rọ̀ ọ̀mọ̀ ẹ má bẹ̀rù ẹ má fòrò mo fẹ́ kẹ́ ní ìgbàgbọ́ wípé pẹ̀lú ààwẹ̀ àti àdúrà ọmọ yín ti di rírí tó pé kí ni kò sóhun tó ṣòro ṣe fún ọlọ́run oh, oh, pẹ̀lú àwẹ̀ àti àdúrà á ọmọ yín. Hmm? How is that even logical? ṣáwé àtàbí àlùmọ́jẹ́ kárọ̀ ọmọ ni àbí gbìyànjú tá a bá ṣe. tó bẹ̀rẹ̀ òyìnbó is that logical ṣé nǹkan tá a wá ṣe ń bí nìyẹn ìyá dára ẹ ṣé nǹkan tá a wá ṣe ń bí nìyẹn òyìnbó yìí náà ni wọ́n ní ká gba àwẹ̀ pẹ̀lú àdúrà ọlọ́run á dẹ̀ fún wa rí ó simple now ó dẹ̀ fẹ́ máa dẹ̀yìnbó lẹ̀ kò jẹ́ kán jẹ́ ká ṣe nǹkan tí alàgbà ní ká ṣe o má wàá fi òyìnbó da gbogbo eh, nǹkan tá a wá ṣe ń bí irú. mi kàn wò pé àwọn pẹ̀lú gbogbo ọlọ́pàá ti ń fọ́ọ̀mù àti gbogbo ìgbìyànjú síbí lọ́tún tó ti pé kán tiẹ̀ kan bàbá nígbà tó tún ní àwẹ̀ àtàdúrà ló máa jẹ́ kárí ni mo sọ. ẹ jọ̀ọ́ jàre pásítọ̀ a máa gba àwẹ̀ àtàdúrà hmm. ṣe ti gbọ́ ọlọ́run á dẹ̀ ṣe ní rere lágbọ̀rọ̀ ọlọ́run. Ah, ìyá wa gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ẹ má bẹ̀rù ẹ má mẹ̀kàn ẹ̀yin nìkan kọ́ lẹ fẹ́ gba àwẹ̀ yìí àti àdúrà yìí àwa náà máa wà pẹ̀lú yín á máa bá yín dọ́gba nínú ẹ̀mí nínú àwẹ̀ àti àdúrà yìí ah. àmọ́ ohun kan mo fẹ́ kẹ́ mú dání bẹ́ẹ̀ kẹ́ tó lọ òun ni ìgbàgbọ́ ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín kó múná dóko mo dẹ̀ fi ń dá yín lójú wípé ọlọ́run àwọn wòlíì á ṣe kíni aṣenirere fún ọ oh, ṣe lọ fọkàn balẹ̀ mọ́ mm. God bless you man. ẹ ṣe kọ. ìwọ lọ mo gbà pé ìwọ ló dá ọ̀run àtayé mo dẹ̀ mọ̀ pé ìwọ nìkan ṣoṣo ló wà lẹ́yìn ẹ̀ kò sí ọlọ́run mìíràn ṣàmì jẹ́ kí Dárasími padà wálé wá pa ọlọ ọlọ́run jọ má jẹ́ kí n fojú sunkún ọmọ láyé mi má jẹ́ kó mo mìíràn rírà olóhùn má jẹ́ kó rárín sọ̀rọ̀ ṣàánú mi mo mọ̀ pé wọ́n lọ bá àwọn ọba ìwọlé létí gbóhùn gbárò yé olúwa gbọ́ mi lórí. náà kan ṣoṣo ni má jẹ́ kó wọ mi ọlọ́run. ṣàánú ọlọ́run jọ. ìrírí ayé ni mo rí ìrírí ayé ni mo ń pariwo olúwa mi yóò dìde nínú ògbó rẹ amúnú mi dùn ayíba mi padà sí i. kẹfùrà yín bírèlò. mi lẹ́wù ògo abọ́ aṣọ ẹ̀jẹ̀ kúrò olúwa mi yóò dìde nítorí tèmi. ẹ̀yin ará ẹgbẹ́ mo ti wà kárí ìdèwé ọlọ́run mi ṣàánú fún mi ẹ̀yin arákùnrin mi ẹ káàbọ̀ ẹ̀yin ó dà pé ojú ti ń wálẹ̀ díẹ̀ sẹ́rí àwọn bọ́ìsì òjò ti rọ̀ wọ́n ti kẹ́ ẹ lépo màdìyẹ wọ́n ti ṣe mistake kó mi pọ̀ pẹ̀lú àwọn tẹ̀ ń wò yìí ẹ jọ̀ọ́ ṣe lè. ìyàwó ilé ayọ̀mọ̀ rẹ̀ sọ̀rọ̀ sí ojú ta lọ́sọ̀ yìí ah bàbá ṣé kí n súnmọ́ kí n gba ilé sí i. nù nù nù ọ̀fẹ́ lòun náà ní kò sọ tinú wọn. ẹ mo fẹ́ kẹ́. tó o bá wo rẹ dáadáa láti òkè délẹ̀ wàá rí pé aṣọ white ló wọ̀. bẹ́ẹ̀ni. mo máa fún ẹ garanti máa fún ẹ garanti kan tó dára gan bí gàrígàrá wa kan pé kó tó kúrò níbí bí màá rí pé o fi ẹ̀jẹ̀ wẹ̀. Ah! máa sanwó àìpéjú red. okay. ẹ. sà àjọ wa ni o. Tẹ̀lé bàbá. Tẹ̀lé bàbá. Àjọ pa. Ariwo. Kò sí. Ọ̀tá. Ẹ̀sọ́ ti fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀kú ni. Ẹjọ́ ẹjọ́ iṣẹ́ àdúgbò mi ẹjọ́. Ìṣẹ́ wọ́n pa mi ẹjọ́. Kọ́kọ́ kí rẹ̀ kú oríire náà ló ti ṣoríire. Ó ti ṣoríire. Bẹ́ẹ̀ ṣorí ọgbọ́n ni mo fi gbé ẹ kúrò níbẹ̀ yẹn. Hmm? torí mo láìkẹ́ ẹ́ mo láìkẹ́ jẹ́ kí n kàn máa fọ́kù ilé ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ mo sì rí jẹ́ kí n máa ti ọkàn mi bọnú odò ẹ̀ ló bá tán ẹ́ sórí sórí bí ká wà yìí ẹ́ kò sẹ́ni tó mọ̀ sórí mo lè ẹ́sítọ́pù kan wà pé màá fi bẹ̀rẹ̀ wá kó máa gba bẹ̀ lọ tí ẹ ẹ́ kò sì jẹ́ kí èmi ṣe wà tó ti yẹ bẹ́ẹ̀. ẹjọ́ mo ṣe ṣe wí tì mí. ẹ ṣe ẹ pàdé tó ti yẹ bẹ́ẹ̀ káyọ̀ fẹ́ bàjẹ́ ń jọ ó fẹ́ bọjà jẹ́ fún mi ni. ebi ń pẹ́ sọ̀rọ̀ wẹ̀rẹ̀ bíi tiẹ̀ lọ kó jẹun bíi bàjẹ́. a ní wọ́n kúrò bí. ṣé ìwọ kì í ṣe wọ́n àti. àdìpọ̀ máa my mi bẹ́ẹ̀ wẹ̀ rẹ̀ mi lọ́wọ́ yẹn jẹ́ fún mi. Ada orí ṣe wèrè. Wèrè lélẹ́yìí. Dára sí mi. Báwo ló ti débi? Ẹ mọ̀ rí ni. Àti ìwọ lọ́wọ́ òkú lórí ìtẹ̀. Ìjókòó. Ẹni tí ò ṣẹ̀wọ̀n, ayé á máa rò ó lẹ́jọ́. Ayé anáwọ́náyé àfijàjà ni ayé ò bá ẹkọ ló wá bá ẹ wò. ṣèyí ti ìtọ́jú ẹ̀kọ́ kan ṣe rẹ̀ léṣe sí mi. ọlọ́run ṣe owó ọkọ mi ọlọ́run ṣe ó dára ọlọ́run dúpẹ́ ọlọ́run ṣe ó ọlọ́run ọlọ́run ṣe ó ọlọ́run ṣe ó ọlọ́run dúpẹ́ ó ọlọ́run má dúpẹ́ lọ́wọ́ ṣe báwo ló ṣe ṣe dára sí mi. omi ìyá jẹ ni o mọ́ mi dára má jẹ́ ká lọ síbẹ̀ yẹn ọpẹ́ ni ká máa dú lọ́dọ̀ wọn ó yẹ ká máa dúpẹ́ fọlọ́run pípé ọlọ́run ò fi dára sí mi pa wá lẹ́kún ìgbà tí máa gbé pòǹbì tí mo ti rí tá à ń bọ̀ nílé ó kó ẹjọ́ rò fún mi ẹ̀rù ọlọ́run dẹ̀ bà mí ẹ̀rù ọlọ́run bà mí o. Ah. bó o ní káàbọ̀ ẹ kalẹ̀ o kalẹ̀ o kọ́ mi. ẹ sọ à. ọ̀rẹ́ mi tí mo máa ń sọ fún wọn pé ó mi mo mi ṣe tó máa kọ school ọ̀rẹ́ mi yẹn ni pé tí o bá ti sọ́wọ́ lọ́rùn wọ́n tún fún mi lọ. alásọ̀tàn ni. dára sí mi. dára sí mi. dára sí mi ọkọ mi ò ṣe gan-an ni ó ṣe o mo dúpẹ́ o ọ̀rẹ́ ẹ máa ń lóyún fún mi o ní gbogbo ìgbà á ní o dára sí mi o òun ló ń ṣe báyìí o ó ṣàwo gbogbo assignment táwọn máa ń ṣe é fún o dára sí mi ló ń assist òun ó ṣe gan-an kò tọpẹ́ máa ọlọ́run á dúró tìwọ náà jésù kí ló wá fẹ́ jẹ kí ló fẹ́ jẹ. <sighs> mọ́mí mo wa ókè for now ma. Ah, ah tara sí mi kò fọ́ mi ṣe máa wà ókè ẹni ò mú mi ẹ má dànù bóyá òun ti jù ni <laughs> maybe it's because this is the first time of coming to our house. Mm. ẹ̀kẹ́ ẹ̀kẹ́ má dá lóhùn èèyàn ò lè wá sílé mi kó lóun ò jẹun ó máa jẹ oníjẹ ni màá lọ sí nǹkan tó máa eh, jẹ. <laughs> Hmm. olúwa tóbi hmm. olúwa ṣe ah. pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ. ibi tí mo ti kọ́kọ́ rí ẹni tí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe nìyẹn. àbúrò nǹkan bí wàá ṣẹlẹ̀ o ò tiẹ̀ bù gbọ́ rárá ó dájú o ó dájú o. Praise the Lord. Hallelujah. Ẹ ké hallelujah. Hallelujah. Ah, Olúwa tóbi. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe sọ, wọ́n ní tí Yorùbá nídìí, ẹ̀ṣẹ̀ rẹ̀ dédé ṣẹ́. Àmọ́ ká tún dúpẹ́ bákan náà. Pé gbogbo ogun tó ti ọ̀sán gangan wọlé, àbí tó ti òru ọ̀gbọ̀njọ́ wọlé, hmm. Ọlọ́run ti bá wa ṣe àmín àmín àmín. àmọ́ ká tó rìn nínú ìrìn àjò ẹ̀mí ìṣẹ́gun náà gẹ́gẹ́ bí àwọn màlẹ́kà náà ṣe ń sọ a máa nílò láti rin àwọn ìrìn àjò ọlọ́gbọ́n kan láti lè fi kẹ́kọ̀ọ́. àárín hmm. a máa rìn. olùṣọ́ a máa rìn ilé tí mo tẹ̀ ti ráàrí dájú mà tẹ́ ti ní kí n nígbàgbọ́ tí mo dẹ̀ ti nígbàgbọ́ tá a ti tọ́lọ́ ti ṣe ní rí yìí gbogbo ìrìn àjò tẹ́ bá ló yá ó ti yá nù irọ́ ni o. Hmm. àyà mi já nígbà tí mo gbọ́ ariwo òjijì because I wasn't expecting it. Eh, abájọ tó fi fẹ́ mú anybody lọ sílé wọn. Eh, exactly my point. ajẹ́pọ̀ ah, láìjẹ́ ló ṣe mú ẹ lọ sílé wọn. Eh, kálùtẹ̀ ti sọ fún mi tẹ́lẹ̀ kò ní bá mi lójijì màá ti prepare mind mi tó bá rí bí mọ́mísí ẹ̀ ṣiṣẹ́ lọ́jọ́ yẹn. Ah, Actually, I've been trying to reach you now with a pick call. Ah, mi ò mọ oh. inú the phone, mi wà ó ṣàtìrí. <laughs> Anyways, that's not the point. Jọ mo fẹ́ kó tẹ̀lé mi sọ́dọ̀ lecturer Gbadebo. Láti lọ ṣe kí ni? Mo fẹ́ gba nǹkan kan lọ́wọ́ wọn bò mo fẹ́ dání kan lọ at least tá a bá pé méje ẹ̀hìn irú àwọn nǹkan tó ń bá mi sọ yẹn máa lè swallow ẹ̀ please. Ah, wàhálà ẹ̀ pọ̀. Ìní ni ẹ o. Ọ̀rẹ́ mi. Táyọ̀, èmi kí ẹ ohun tó bá kí mi o báwo wà ní mú mi ọlọ́run á fún kì í ṣe pé kò sí solution àmọ́ ẹ̀rọ àti lo solution yẹn ló ń bà mí mi ò fẹ́ jálẹ̀ nílé kí n fi bò tèmi ẹ̀gbọ́n mi ṣé tí n bá fọ orí ìyá mi bí wọ́n ṣe ní kí n fọ tí mo mọ̀ wọ́n da omi yẹn síbi tí ẹni tí mo mọ̀ máa gbà kọjá kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ kò sí wọn bẹ́ẹ̀ ṣe bí kára lámì ti yá ni ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ́ ṣáà mi fẹ́ fi tèmi kó bá tèmi lẹ́yìn àmọ́ Darasimi ti pè ṣanṣan tó bá rí tó ń ṣe kò sẹ́ ìwọ̀n bẹ́ẹ̀ Darasimi lè máa forí kọ. ìbànújẹ́ fún ẹbí mi káyé má fi mi dàyà mi láàmú kán má fi mi kò bí mi lẹ́kùn o iṣẹ́ ayé nìyẹn orí mi má gbà bọ́ fi lọ́ọ́ o. yáa ẹ̀ lákàyè. Satania, Satania, e Satania bora le gatia, e shania e dangaya boyaria, e la hari, e e e ṣé wọn mọ drive ni. kí ló ṣẹlẹ̀ aláyé bọ́lẹ̀ jàre kí wá wa mọ́tò ẹjọ kí lè tó ò nira ẹ lára ṣe bí wàá dẹ̀ ti bọ́lẹ̀ wàá gba bíbà ẹ̀ ah, ìwọ bẹ́ẹ̀bì o ní problem o. kí ló ṣẹlẹ̀ ṣé bí kí n ti sún fún ẹ ni. tọ kò sí wàhálà. ẹni ayé bá mi wò. Ah! ìwọ ìwọ ló dún irú ìwà burúkú tó tó báyìí wò ẹni owó mi tó ti rí o. torí mi tí mo jẹ́ ìyá tó bí ẹ lọ́mọ gan mi ò fi rí ìwà burúkú báyìí lé ẹ lọ́wọ́. bó tilẹ̀ jẹ́ pé àìsàn tó ń ṣe mí ìbò ṣe ń ṣe mí tó mi ò fi ọjọ́ kan rò ó pé kí nǹkan tó ń ṣe mí kò ṣẹlẹ̀ sí ọmọlàkejì mi. ẹni owó mi tó ti rí wà tiẹ̀. màmí ẹ̀ wo kò kí n ṣẹjọ́ èmi náà o gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí dára sí mi ló fà á ṣebí dára sí mi lórí àmì wò lára yín tó ń fi yín ṣe yẹ̀yẹ́ ìdí nìyẹn tí mo fi ní pé kí díẹ̀ náà ti ṣẹlẹ̀ sí kó lè mọ bó ṣe ń rí lára. wọ́n rẹ̀ rẹ̀ lẹ́nu sọ́ọ̀ ìwọ máa lè ní kejì. mọ́mì wá mọ́mì ẹ ṣe ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ rọra bá wí ọlọ́run kàn fi ṣe ohun èlò ni láti lè jẹ́ kí ìyá dára sí mi tójú kò yìí àti dára sí mi fún ara rẹ̀ kó lè mọ títóbi rírì ọlọ́run torí pé kí ni ẹni tó bá ń dára fún lẹ́nu àwọn ọlọ́run lórí gbà kì í ṣe mímọ̀ ṣe ẹ̀ torí ẹ̀ ká ran ẹni tó kù díẹ̀ káàtó fún lọ kì í ṣe pé ká fi ṣẹ̀sẹ́ àbí ká fi ṣẹlẹ́yà torí pé ohun tó ń dára ó nílò àdúrà èyí tó kù díẹ̀ káàtó fún náà ó nílò àdúrà tó nínú ìrìn àjò yìí àdúrà ló nílò tí ọlọ́run dẹ̀ máa bá wa ṣe láṣepé. mo ti gbọ́ tí mo lágbára àfikún náà hmm. ṣàánú ọ̀bọ̀dá táwọn ọmọ kéékèèké mọ̀ olùṣọ́ ẹjọ́ ìbéèrè kan tí ó kàn mí gbùngbùn tí mo fẹ́ béèrè ni wípé kí láti máa ṣe ti yàrá dára sí ni hmm. ṣé a máa fọ orí òun náà a máa dà sílẹ̀ kéèyàn kan náà tẹ̀ náà. Ah, ah, mọ́mí dára mọ́mí dára ìgbàgbọ́ yín tí mẹ́yẹ ń bẹ̀ yẹn pẹ̀lú àdúrà ohun gbogbo ní ṣíṣe fún ọlọ́run there is nothing impossible for God to do mo dẹ̀ ní ìdánilójú wípé pẹ̀lú àdúrà ọlọ́run ti gbà fún wa ọlọ́run á gbà fún wa. ìṣòro bí o. ògo ni fún bàbá. mímọ́. iyọ mọ́líkà ògo ni fún ọmọ. mímọ́. àyílẹ̀ mọ́líkà ọlọ́run mímọ́ o ògo ní fún ọlọ́run ẹ̀mí mímọ́. lóòótọ́ láti kọ́ ṣe ó ń bẹ nísìn bẹ́ẹ̀ ni ọkùnrin ní ìgbà gbogbo ayé àyípẹ̀kùn àmì. já kíra ìjà olúwa. ọba olùṣègùn wá ṣẹ́gun ọ̀tá fọmọ já kíra ìjà wá gbọ̀mọ́ rẹ sókè bẹ́ẹ̀ lálẹ́ lùjá. kò ságbára tó dàbí ti jésù kò sagbára tó dàbí ti bàbá kò sagbára tó dàbí ti jésù agbára agbára agbára tó jọdọra lọ ọ̀nà kì í di mọ́jọ́ kò má la ọ̀nà kì í di mọ́jọ́ kò má la gbogbo ọ̀nà ìtayé ti di là kedere ọ̀nà ayọ̀ fọwọ́ bo yóò là gbangba àgbàdúrà nígbà tá a pè já mẹ́ta. ẹ fún ọlọ́run pé kó náwó ìtúsílẹ̀ sínú ayé ìránṣẹ́ náà gbogbo àmì ọ̀tá àmì òkùnkùn tí ayé ti fi sí lára kí ọwọ́ agbára ẹ̀mí mímọ́ ọlọ́run kó wò jáde ó tú sílẹ̀ kó ní ìtura láti wákàtí ọ̀wọ̀ yìí lọ já lẹ́ẹ̀mẹ́ta já já já Jehovah Jésù Kristi Michael mímọ́ ọlọ́run ayé ayé agbẹ́yọ̀gá yẹn lógo bàbá tú ọmọ rẹ sílẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo agbára òkùnkùn gbogbo ọwọ́ ọ̀tá nínú ayé rẹ̀ ó yá bàbá bàbá tú sílẹ̀ gbogbo èdè tá à ń dé. ọ̀rẹ́ mi má bẹ̀rù sí i mo mọ̀ mo dẹ̀ gbà pé mo ṣe àmọ́ máa dáríjì mí náà nù jọ mo fẹ́ lẹ́dàá ẹgbẹ́ mo fi ọlọ́run tó dára méjèèjì mo fi bẹ̀ẹ́ dáríjì mi má bínú ara ọmọ ló ta mí tí mo fi hùwà bẹ́ẹ̀. Hmm. ọ̀rẹ́ mi ṣé mo kọ́ àwọn àgbà máa ń pòwe pé mo wà fúnìwà ló ń jọ rẹ̀ are you my friend mo dẹ̀ mọ̀ pé inú ló bí ẹ tó fi react pé but you see nǹkan tó dùn mí bẹ́ẹ̀ ni pé did you actually think that mo lè intentionally hurt him ó mọ̀ pé mi ò lè ṣebi sí ẹ náà. mo gbé dára sí mi nìkan lọ́wọ́ mi so the only thing I was thinking at that time was how to get my daughter back. Má bínú, I wasn't thinking straight. Anyways. My brain was all over the place. Má bínú. Anyway, anyway, it's my joy that ó ti padà wá sílé. And it's also my joy that ara ẹ ti balẹ̀. Àdúrà mi ni pé Ọlọ́run á túbọ̀ mú nǹkan tó lọ́n dẹ̀ ti ṣe nínú ayé ẹ̀ it will be perfected. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀ kò tún ní gbére mọ́. àmín jésù àmín jésù. it's fine it's fine What's your friends for. ọ̀rẹ́ mi. Ah, ah, kí ló dé o ah, máa bẹ̀rẹ̀ kí ló fẹ́ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ jẹ. gbogbo nǹkan tó bá ti fún mi ni màá jẹ ni màá mọ. all right i miss you by the way. èyí náà miss ẹ. ọba ńlá bá ní í ṣe akira ìjà ọba olùṣègùn ọjọ́ ayọ̀ mi má jẹ́ kó dọjọ́ ìbànújẹ́ àrídùnnú ni mi má jẹ́ káyé sọ mí dìbànújẹ́ fẹ́mi mi ò. ìjà akira ìjà ọba olùṣègùn ẹ̀bẹ̀ kan wà tí mo fẹ́ bẹ̀ ọ́ ọlọ́run ọba òun ni pé káyé má pa mí dà sáyìí dà bàwọn tó ní mí àti wípé àrùn tí yọni lẹ́gbẹ́ káyé máa fi ṣe mí wọ́n bá gbọ́wọ́ ẹ̀ má jẹ́ kán rí jẹ́ wọ́n rán wọn níṣẹ́ má jẹ́ kán rí jẹ́ ẹni bẹni lọ́wẹ̀ ẹni abẹ lọ́wẹ̀ àwọn méjèèjì ara kò sàn pa wọ́n ìwọ lọba tí ń ṣẹ́gun kógun tó dìde ọ̀dọ̀ rẹ mo wà bàbà pa mímọ́ gbogbo ọjọ́ táyé bá pèrí mi níbi jẹ́ kó forí ara ọ̀dẹ́. pariwo ayé ò fún ni ní fìlà wọn a máa béèrè orí lọ́wọ́ ẹni ayé ò fún ni lákòókò wọn a máa béèrè màlúù lọ́wọ́ ẹni ẹni tí ò ṣẹ̀wọ̀n ayé á máa rò ó lẹ́jọ́ ayé anáwọ́náyé àfijàjà ni ayé ò bá ẹ kọ́lé wọn á bá ẹ wò ilé àfogún ọdún kọ́ kò gbà wọ́n lọ́jọ́ kan láti ìhò ayé ti ń sọ àrídùnnú ìbànújẹ́ fáwọn tóbi ayé tó ń sọjọ́ ayọ̀ dọjọ́ ìbànújẹ́ fáláyọ̀ ayé ò bá ọkọ lé ayé wọn á bá ẹ wò àfẹ̀dẹ ọlọ́run kò yọ ló bọ́. ọlọ́run ní gbogbo táyé fi ń ṣe nìyàn àrùn tí yọ ní lẹ́gbẹ́ ọlọ́run má jẹ́ kó fi ṣe mí yóò san kó san ọlọ́run má jẹ́ kán fi ṣe mí o mo wọlé mo bẹ̀rẹ̀ o. orí mi o ẹlẹ́dá mi o báyé bá fìbọ̀dé lọ o jọ̀wọ́ orí mi má mọ̀ gbà o ìkàlàyé mi wò láyé o.